وهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́ wọn ìpè àdìjọ kó jùmọ̀ abáríkà jùmọ̀ aláàjẹkàṣe ó pè é káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkùnrin àlefíkè òfin dín ọ̀làdùn níbi ló ń lọ kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀jọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run tí ń jẹ́ adéoyè adétutù ní sùúrùlérè èkó wọ́n ní báwo ni sọ̀láàtì ọ̀ranyàn ojoojúmọ́ ṣe gùn jura wọn lọ sí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n ní ṣé ó nínú Islam ká máa mu omi ká wá fi omi náà yọnu ṣùkùṣùkù ká tún wá gbé mì àbí ká máa tu irú omi bẹ́ẹ̀ dànù ló yẹ àti pé ṣé ìlànà islam faramọ́ fún mùsùlùmí láti máa gbé ẹran àbí ẹja tó hámà lẹ́yìn tá a fi yọ wọ àbí igi ìtayín tá a fi yọ ká tún wá máa gbé mì àbí ká máa tú dànù ló yẹ ẹ jẹ́ kí n dá dóbà àwọn ìbéèrè sì tó pọ́nlẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما صلوات ما تسيبون سي علي أقول النبي صلى الله عليه وآله وسلم في صلاة الفجر ń لا يكرك kí rákà kínní kejì rẹ̀ kó gùn púpọ̀ ju gbogbo àwọn lọ. àṣùbà náà wákàtí àkọ́kọ́ afẹ́ kó gùn ju tẹ́lẹ̀ kejì lọ ọ̀yẹ̀ kí ìmáàmù tó máa ń ṣe ìmáàmù fáwọn èèyàn lásùbà kọ́ máa kí ó tó gùn nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá tó ní wa qur'an al-fajri inna qur'an al-fajri kana mashhuda hmm. al-qur'an tẹ́ǹkì lásùbà ẹ̀ mójútó dáadáa torí káwọn mọ̀lẹ́kà máa wá ń gbọ́ eléyìí jẹ́ báwọn sọláàtì kejì tó yẹ kó náà tó gùn tẹ̀lé ti àṣùbà òun náà ni sọláàtì bọ́ọ̀rù òun náà gùn ṣùgbọ́n kò ní gùn tó àṣùbà ní ìgbà tí sọláàtì làásùr tó wọn ní gùn lọ títí magreb náà kò ní gùn lọ títí ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin àríkànnà fi sallallahu alaihi wasallam máa ń káwọn sóra tó gùn jọjọ ní sọláàtì magreb ẹ̀yẹ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin. Hmm àwọn àyà tá a máa wá ké sóra tá a máa ké ní sọláàtì làṣà afẹ́kọ́jẹ́ ìwọ̀n tó wọ́n sí kó gun ju kó kúrú jù. nílé ìjẹ́bù ṣèjà gbogbo sọlá wá ti tá a máa wá ń ṣe a máa gbìyànjú kọ́jọ́ pé rákà alákọ̀ọ́kọ́ gùn ju ẹlẹ́ẹ̀kejì lọ. Hmm. wọ́n ní sótọ́ kéèyàn máa fomi yọnu téèyàn bá fomi yọnu yẹn tó gbó sùkùsùkù kó tún gbé mì tó bá ti mọ̀ pé nǹkan tí ìgò mi ní ẹnu ṣòkòṣòkò rẹ mú jáde kìí ṣe dọ̀tí hmm. àkó gbé mi àwọn tó bá pé dọ̀tí ni tí wọn náà mọ̀ pé rí ni àbúrò ọmọ gbé dọ̀tí gbé rí mi. Hmm. bákan náà wọn ní ẹran àbí ẹja tó bá há sí yàn lẹ́yìn sọ́tọ̀nà kéèyàn máa gbé mi àti ọ̀bá ti máa rùn hmm. nítorí pé tí ẹran bá ti há sí yàn lẹ́yìn àbí ẹja ni kọ́dà kó ṣe pé rẹsì lọ́ba há síyàn lẹ́yìn tó bá ti pẹ́ ńbẹ̀ lápẹ́jù yóò ti máa rùn àfi bíi gọ́tà tó gbogbo oníkálukú aná ló sì máa ń tó dáa gbogbo aná la sì dá tí ọ̀dà mọ̀ torí pé tá a bá jẹun á lè pé oúnjẹ tá à ń jẹun ọ̀dà iná là ń fi jẹ tó ní bá ti ń dìdọ̀tí ta ni ó jẹ sínú ilé hmm. ìjẹ́bù tó ṣe jẹ. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò nù inshallah plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín ẹjí ń pè o. ọlọ́run jẹ́ àtọ́pọ̀ rẹ̀. àmín. orúkọ mi ṣẹ̀rífà àti abdulsalam látòkè owó dògùn mẹ́sàn-án. ìbéèrè yín bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ni pé bí mọ́sálásí júmọ̀ bá sún mọ́ ilé èèyàn hmm. èèyàn sì fẹ́ gba ládá tó yẹ kí èèyàn ó rìn kúrò níbẹ̀ ni àbí kẹ́yìn ó kí níbẹ̀ náà dandan ní èdè fẹ́ bẹ́ẹ̀. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pé tí mọ́sálásí bá jìnnà sílé wa tó ṣe pé ìrìn ta rìn kó tó di pa dé mọ́sálásí ó nasẹ̀ díẹ̀ látara rẹ̀ ní ládàá tó pọ̀ àti ìpèsè rẹ eléyìí tí ó ṣe pé yọ jọjú jọjọ àmì tó bá pé mọ́ṣáláṣí súnmọ́ wa náà kò sí nǹkan tó burú pé ká lọ sí sọ láti mọ́ṣáláṣí yẹn torí pé Ọlọ́run bọ̀ bẹ̀ wá pé tí mọ́ṣáláṣí bá súnmọ́ wa ká gbé jìnnà sí wa hmm. sọ ẹ lọ sí sọ láti mi Ọlọ́run bọ̀ gbà. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè o. orúkọ yín. ibrahim orúkọ mi Ibrahim Ọlábísí láti oníkókó. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ ìbéèrè mi ni pé nípa ọ̀rọ̀ rẹ́pìtì olóòrè rẹ́pìtì tó wọ́n máa ń sọ táwọn kan máa sọ pé ẹ̀rù ti péré táwọn kan máa sọ pé tó ń tẹ̀wọ̀n lọ́dà ẹ jọ sí ìdájọ́ Islam lórí àwọn tó bá wúlò wà yẹn ìbéèrè mi nìyẹn. hello hello ìyá wọn ti lọ hello ó kọ yín o hello. hello. orúkọ ibi tí ẹ ti ń pè. taofik ló ń sọ̀rọ̀ láti Canada. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí wọn méèyàn bá jẹ́ kristian léèyàn jẹ́ mùsùlùmí léèyàn rí ìwé wọn méèyàn pé wọn padà sí nẹẹsì islam tí wọn padà sí islam lẹ́yìn ẹyẹ lè mú wọn dandan pé kí wọn padà sí nẹẹsì islam àbẹ́yẹn lè mú wọn dandan kéèyàn padà nẹẹsì islam. alhamdulilayi kò sẹ́ni tó lágbára àti fi agbára mú ẹnìkan di mùsùlùmí ọlọ́run ọba ló máa ń fọ̀nà mẹ́ni tó bá wù ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha ìwọ ò lè fọ̀nà mẹ́ni tó bá wù hmm. ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ tó bá jẹ́ pé agbára rẹ̀ bá ń bẹ ni fẹ́nìkan láti lè ṣe bẹ́ẹ̀ níṣẹ́ wọn bá lóru agbára yẹn lórí ọmọ wọn kọbíl hmm. eléyìí tó ṣe pupa habil kò bá ti rí pa wọn bá fi mànà lọ sí di pé má pa hmm. bẹ́ẹ̀ ni baba ńlá wa Nuh aleyhi salam tó nà bá nírú agbára yẹn kò bá lò lórí ọmọ rẹ̀ ọmọ tó ṣe pé gbogbo àwọn olùgbàgbọ́ òdodo là pẹ̀lú Nuh hmm. ṣùgbọ́n ń sórí ibú pẹ̀lú àwọn olórí ibú Nuh kò tún lóru agbára yẹn lórí ìyàwó rẹ̀ tó nà tún sórí ibú pẹ̀lú àwọn olórí ibú bẹ́ẹ̀ náà ni anabi lot aleyhi salam kò ríru rẹ̀ lò lórí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà anabi wa ibrahim aleyhi salam kò nírú agbára yẹn à ń bọ̀sibọ̀sí àwa tá a wá jẹ́ kúrúntù anabi sallallahu aleyhi wa sallam àwọn gan alára ò nírú agbára yẹn wọn bá lò lórí ẹ̀gbọ́n bàbá wọn abu talib lọ́lọ́run ti sọ àyà kalẹ̀ pé innaka la man ahbabta walakin allah yahdi man ìwọ ò ní agbára láti fọ̀nà ma ẹni tó bá fẹ́ ọlọ́run ló máa ń fọ̀nà ma ẹni tó bá wù ọwọ́ nǹkan tẹ́yìn kan lè ṣe kẹ́ ẹ ṣàlàyé kẹ́ ẹ ṣàfihàn kẹ́ ẹ sọ àlàyé yéké fún ẹni tẹ́ ẹ fẹ́ pè sí díẹ̀ sí Islam bí Islam ti ṣe jọ́nà tí nǹkan míì jẹ́ ìṣìnà bàbá wa wu ọlọ́run kó nítàn àwọn mánà ọlọ́run bó fi mánà ilé ìlọrọ ọlọ́run tó sọ pé wa innaka ọlọ́ni mo búra ìwọ máa fìyàn mànà lọ sójú ọ̀nà tọ́tọ́ ìyẹn ni pẹ̀lú àlàyé àti àfihàn ṣùgbọ́n kì í ṣe pé agbára mànà kó o sì mànà ìjọba. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà àti olùjáde náà bí ojú òpó náà ṣe rọra wọn ìbéèrè míì ohun tún ni pé ṣé islam ti ẹ̀ gbá wọlé rárá fún olùpèpè fún sọláàtì tó ń ṣe adhan pẹ̀lú ohun ẹnu láì láì lo gbohùngbohùn kó wá jẹ́ pé ó wá ṣe bẹ́ẹ̀ ó kọ̀yìn sí alikibla nígbà tó ń ṣe adhan lọ́wọ́ nítorí àǹfààní àti jẹ́ kí àwọn tó wà ní agbọ̀nbí tó kọ wájú sí kí wọ́n gbọ́ ìpèpè fún sọláàtì pé wọ́n ti ń pèpè fún sọláàtì. ọ̀sán àǹfààní rẹ̀ lábẹ́ òfin ọlọ́run nínú àwọn ìdájọ́ àti ẹ̀kọ́ ilé tó de ìpèpè fún sọ́láàt náà nìkẹ́ni tí ń pèpè fún sọ́láàt kọ́ kọjú sí àlùkẹ́bìlà hmm. wàá kọjú sí àlùkẹ́bìlà ó sì ní fi sọ́tún ní fi sọ́sì tó fi débi àwọn hayya ala tan hayya ala sọ́lá wàá fi sí agbọ̀n ọ̀tún wàá padà sí bó ṣe dúró hmm. hayya ala sọ́lá tuntun bẹ́ẹ̀ sí hayya ala falah fi sapọ́ọ̀sì hmm. wàá padà sí bó ṣe dúró ayé àlùfẹ́lá wàá tún fi sápòsì wàá tún padà sí bó ṣe dúró. sọ àmọ́ pé àwọn ọmọ wa jẹ́ni tó ṣe pọ́kànyìn sálùkébílà torí káwọn ará àdúgbò yìí ó lè gbọ́. àádẹ́ pé ibi tó dojúkọ yóò pé mẹ́fà nù hmm. àbí mẹ́jọ gan <laughs> nítorí pé àdojúkọ mẹ́rẹ̀ẹ̀rin àwọn àdojúkọ mẹ́rin kan tún bẹ láàrin méjì méjì hmm. so ó di mẹ́jọ. Hmm. so eléyìí ọ̀bẹ ọ láyé john tí wọ́n máa ń ṣe nígbà tí ò ti ṣe gbọ̀ngbọ̀n òun ni pé tásìkò sọ láti bá tó wọ́n máa ń yan àwọn olùpèpè fún sọ́láàtì mẹ́rin hmm. wọ́n á do olórígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́ṣáláṣí oníkálukú wọn máa pèpè fún sọ́láàtì hmm. bàtà máa ti ń pèpè fún sọ́láàtì lórígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́ṣáláṣí yẹn yóò fún gbogbo ará àdúgbò mẹ àwọn ará àdúgbò gbogbo láǹfààní àti mọ̀ yìí pé wọ́n ti ń pèpè fún sọ́lá. Hmm. ẹ sì rí i pé ńgbà táwọn náà bẹ̀rẹ̀ sí ní lo manara àti gbòǹgbò pọ̀lọpọ̀ àwọn gbọ̀ngbọ̀n yẹn àdójú rẹ̀ kọ àdójúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ torí káwọn èèyàn tó wà ní àyè ọ̀tọ̀ tó lè bá láǹfààní àti màpá ń pèpè fún sọlá. Hmm. jazakumullahu khairan sheikh. hello. hello. ìyá hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi tí ẹ ti ń pè. ìbéèrè yín béèrè mi ni pé tí mọ́sálásí bá wà hmm. tó lágbàlá léè tí ó dàgbà pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe jíjẹ́ ọmọ inú ilé kò sí kọ̀ọ̀kan látàrí pé bóyá ẹni tí mò ń pẹ́ ọwọ́ adúló lágbàlá mọ́sálásí kì í kírun kí ni ìdájọ́ ìrun tó kí o bákan náà àwọn míì máa títí ó fi mọ́sálásí láàrin àmọ́ ìlọ́pọ̀lọpọ̀ ìlú wọ́n wà ta tẹ́ǹtì lójú kejì tàbí kó wọ́n dúró lójú títì wọ́n wà máa tẹ̀lé ìrun tí wọ́n sábà kọ́ mi tẹ́lẹ̀ bàtà. mọ́ṣáláṣí láti máa ṣe sọ́lẹ̀ à mọ́ṣáláṣí tá a ti kọ́ kalẹ̀ ilé ìtúsí pé ẹnu ọ̀nà lágbà wọ̀bẹ̀ mm. ó ní àwọn adájọ́ kan tọrọ mọ́ ilé tí ò sí fojú títì ilé tí ò sí fún àgbàlá mọ́ṣáláṣí mm. nínú àdìkà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalli rak'atayn ṣáájú kó tó sí rákà méjì rákà méjì yẹn la mọ̀ sí tahiyatul masjid nírú ọjọ́ jùmọ̀ yìí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó sọ pé àsìkò tó dé sí inú mọ́ṣáláṣí gangan kò tí ì kùn hmm. yóò wá kọ̀ láti wọnú mọ́ṣáláṣí hmm. yóò wá takú ságbàlá lérò pé bàmá ti sálámà tàbí sálámà àwọn bẹ̀ jáde ń tòun eléyìí ọ̀dà rárá inú mọ́ṣáláṣí ló yẹ kó nítorí pé àwọn adájọ́ ilé ìtọ́rọ̀ ọmọ mọ́ṣáláṣí nípa pé tó bá wọbẹ̀ kó ṣe rákà méjì láti fi kí eléyìí ò sì fún àgbàlá mọ́ṣáláṣí. àwọn míì ẹ̀wẹ̀wẹ̀ àárín gbùngbùn ọ̀nà ni wọ́n tẹ̀ ní sí ní ìgbà tó ṣe pé alálùpùpù ń lọ onímọ́tò náà ń bọ̀ tí inú mọ́ṣáláṣí ò sì tí ì kún rárá wọ́n á lè gbégi dínà pé kẹ́nìkan tó má kọjá mọ́ mm. nígbà tó ṣe pé inú mọ́ṣáláṣí ò tí ì kún àbùrọ̀mọ́ á dínà máwọn ẹni táwọn fẹ́ lọ táwọn fẹ́ bọ̀ màtẹ́yìn ṣe mùsùlùmí bíi tiẹ̀ ṣé wọ́n lè fagbára mú pé kò náà di mùsùlùmí ni hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello hello hello ìyá àgbọ̀yìn kò jáde dáadáa ní. Ni àgbọ̀dọ̀ ọ̀dọ́ yín bíbẹ̀ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. ọ̀rẹ́. aleykum salaam wa rahmatulah ọkọ ibi tí a ti ń pè. àbúrò àti láti Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ní dúdú máa sọ́ra tó lè. ọ̀rẹ́. hello ẹ̀rọ sàmà àlékún o. aleykum salaam wa rahmatulah ọkọ níbi jẹ́ ẹtí ń pè. orúkọ wa ni mr sàfùdín babatunde láti abikos. ìbéèrè yín. ìbéèrè wa náà ni wípé gbogbo nẹ́fìlà tó wà lẹ́yìn ìrun hmm. gbogbo nẹ́fìlà tó wà lẹ́yìn ìrun bẹ́ẹ̀ hmm. sí súrà èèyàn lè ké súrà sí gbogbo àwọn gbogbo àwọn èèyàn lè ké súrà kan lé. Hmm. naam a ti gbọ́ yín alhamdulilayi gbogbo àwọn nàwáfìlì tẹ bá fẹ́ ṣe ẹni dá kéwù tẹ fẹ́ ké dúró lórí fatiha lásán hmm. ẹ máa ké nǹkan lé fatiha eléyìí ni ìlànà anabi sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ sọ pé kò wáyé rí wọn àbí ṣe náfìlà àwọn aké fatiha lásán hmm. ọkọ láti ké súrà lé ẹ má sọ pé náfìlà lásán kò sí lásán. Hmm nítorí pé ìjọsìn tẹ́ ń ṣe ni tẹ́ ń fẹ́ kó kún ládọ̀ọ̀ràn yẹn yín kẹ́ ẹ lè bá rọ́nà wà lẹ́jẹ̀nà. sọ eléyìí túmọ̀ sí pé ẹ máa ké nǹkan lé àmọ́ tẹ́yìn bá wá ké fatiha lásán tẹ́ ẹ ké nǹkan lé hmm. tí sọlá ti tẹ́ ń ṣe ń ṣe tọ́jẹ́ náfìlà ẹ sálámà àní sọ pé forí kanlẹ̀ kẹ́ tó sálámà torí hmm. pé ẹ ti dín nǹkan kú nù sọlá torí yajuzu fi náfìlà ti màlà yajuzu fi fariida àwọn kéèyàn ṣe nínú náfìlà àwọn tí ṣíṣe irú rẹ̀ tí ọ̀tọ̀ nínú ọ̀ràn yẹn. Hmm. àwọn olùmọ̀ọ́sí sọ pé al-Fatihatu fi an-nafilati kàfíyà fatiha lásán nínú náfìlà ó tó ṣùgbọ́n tó kìí ṣe pé ńlọ́dà o hmm. ká tún ké nǹkan lé fatiha yẹn kó tó di paroko ọ̀ngangan nìlànà nàbẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam nínú náfìlà gan. Hmm zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lọ́wọ́ kọ́ yín salaamaleykum wa salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi jẹ́ ti ń pè. salaamaleykum. aleykum salaam. ẹ lórúkọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi orúkọ ibi jẹ́ ti ń pè. salaamaleykum. aleykum salaam. alájà fatima shetu ìbéèrè kejì àmọ̀ fúlárì ta náírà. ìbéèrè yín ìbéèrè tèmi ni pé ní àbámọ̀ pé lágbájá ó yan òun jẹ ìròsì lágbára láti béèrè kí ni ìdájọ́ tọ́lọ̀ ó ṣe fún àwọn tó bá yan eh, ẹ̀yìn. àkọ́kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá yànyàn jẹ ọlọ́run fún yàn ní àǹfààní àti lè béèrè ẹ̀tọ́ èèyàn láyé ń bì. anabi sallallahu alaihi wa sallam ó ní wa li sahib ẹni tí wọ́n bá yan ẹ̀jẹ̀ tó ní ẹ̀tọ́ gbà lọ́dọ̀ èèyàn á fún láǹfààní kó lè sọ̀rọ̀. Hmm. èèyàn kan nípa ìyànjẹ mára ọmọ tanra rẹ̀ dànù pé wọ́n yàn mí jẹ wọ́n fọwọ́ lágbá mi lójú ó sì máa sọ fáwọn mi hmm. ò ní wá lè sọ́kù ọlọ́rọ̀ lójú sọmọ hmm. pé yíyàn tó yàn ọ aburú ló ṣe sí ọ ẹ̀gán tiẹ̀ tí wọn náà wá ń pa tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa ká sọ̀rọ̀ pẹ́sẹ̀ ni wọ́n tún dáhùn tí ó yẹ kó tiẹ̀ lè jẹ́ni tí ó láyà tó lè sọ́kò lójú yìí mm. ti kó ti sọ́kò lójú kò fún ọ lẹ́tọ̀ọ́ rẹ o lọ́wọ́ à ń rò ó ká kó lè bá a jẹ́ pé àwọn èèyàn dá àmọ́ pé ní ibú ni torí pé náà òfin ṣẹ̀ríyà tẹ́nìkan bá jẹ́ alábòsí tí àbòsí rẹ̀ hàn láti wá bá a sọ kọjáwọ́ ńbẹ̀ tọkọ̀ láti jáwọ́ ńbẹ̀ kó burúkú polongo rẹ̀ mm so ṣùgbọ́n èèyàn ò tí ì lè sọ́kò lójú torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀yin náà lẹ́ni ìtọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà <laughs> so àmọ́ ẹ máa ti pàkọ́ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá so gbogbo eléyìí Islam ò fara mọ́ hmm. so ẹ jẹ́ ni tí ó láyà hmm. pẹ̀lú ẹnu torí pé Yorùbá máa lénu hmm. àmọ́ òun láyà so ẹ já fàyà ní nínà kan rọ̀ àgbà tó ṣe pẹ́tọ̀ mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ yàn mí jẹ sí ọlọ́run bẹ́ẹ̀ ní dáhà sì ṣe àbòsí ó ṣe léèwọ̀ òníyà ibadi inni haramtu zulma ala nafsi وجعلته بينكم محرمة فلا تظالموا ẹ̀yin ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín. Hmm. so kó tó wá di pa àlàáfà sí kóòtù ọlọ́run sọ ẹ jẹ́ àkọ́kọ́ rí i pé a gbìyànjú láti gbẹ̀tọ́ wa láyé ń bì. Hmm. tí ó bá fún wa ẹni tó bá ṣàbòsí sí wa kọ́mọ̀sì jẹ́ni tí ń dá tọ́ mì tọ́wọ́ akásẹ̀ lẹ́sẹ̀ tọ́fẹ̀yìntì tó lérò pé òun gbatẹ́gùn òun gbádùn òun jàjẹ́ sanra fún yàní. torí tó bá jọ gbẹndàlùkìyàmá nínú dáadáa rẹ náà wọn ti mú tí wọn fi san fún ẹni tó bá sábò sísé. anábìyà hmm. sallallahu alaihi wa sallam ó ní tí nǹkan kan bá ń bẹ lọ́dọ̀ ẹnìkan nínú yín tó gbà lọ́dọ̀ ọmọlàkejì rẹ̀ nígbà àbòsí kó tètè dá padà fún láyé ń bí kó tó dijọ́ gbẹ̀ndàl kìyàmá hmm. tí ò ní sí wúrà àbí fàdákà mà tó ṣe pé ń tẹ́ gbélé ayé ṣe níṣẹ́ rẹ ni wọ́n fi máa san fún wa. Hmm, hmm. tá a bá wá san àbòsí téèyàn ṣe sáwọn èèyàn tá a bá san fún wọn tán tí gbogbo dáadé èèyàn tán àbòsí ò sì tí ì tàn ẹnu kó mọ àìdáni tó bá kù kó dà léèyàn lórí ni kọ́ ló ń sànù wa. àmín. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí wọ́n ti ń gbé orúkọ yín o. àfàlà ìfà àti àlàkàtún. aleykum salaam wa rahmatulah orúkọ yín bíi ẹ ti ń pè. àfàlà ìfà. ẹ lórúkọ yín o. hello. hello salaam aleykum asalaam akatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bíi ẹ ti ń naam. àfa zúwọ́. láti ìṣẹ́yìn ìbéèrè yín. ojú òpó yẹn ò jágara ẹ má bínú ẹ pé padà ẹ ló yín o. asalaamaaleykum ṣe àwàdàtú. aleykum salaam ó kọ yín jíjẹ tí ń pè. yàn ó mú kọ́lì fún mi láti mọ́ṣọ́. ìbéèrè yín. yàn ìbéèrè wa fún dókítà ni pé tí èèyàn bá ní health challenge tí ẹ wá bẹ́ẹ̀ ń sọ bóyá kó ṣe rúkìá kí ni um, kí ni Islam ṣẹ̀rẹ́ àṣọ lórí ẹ̀ lórí rúkìá pé ṣèyàn lè tọrọ fún àbí tí wọ́n bá rí pẹ̀sùn pé àbóyá káwọn ṣe fún wọn kéèyàn accept. alhamdulilayi kò sí nǹkan tó burú kẹ́ tọrọ rúkìá kò sí nǹkan tó burú kẹ́ nìkan bá yín wá wá kí wọ́n ṣe fún yín nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam nígbà tó sọ bí wọ́n ti ṣe ṣàfihàn gbogbo àlùmọ̀ fọ́ọ̀n wọ́n á fi àlùmọ̀ tiẹ̀ náà hàn táwọn ọmọlẹ́yìn rẹ̀ tán pọ̀ lọ jantirẹrẹ hmm. ó wá lóun rí àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin hmm. nínú àlùmọ̀ ọ̀hún hmm. tó ṣe pé wọ́n wà àlìjẹ́nà bi ghairi hisabin wala adab wọn ò ní jí àwọn oníṣèṣirò fún ọ tí wọ́n fi wà àlìjẹ́nà. àgbàdo ànábì sallallahu alaihi wasallam wá wọlé lọ àwọn sàhábà wa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa irú ẹni táwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn lè jẹ́ gbàtà nàbì padà dé gbogbo ohun tí wọ́n ti wí nígbà tá nàbì kúrò láàrin wọn wọ́n tún wá ṣàlàyé rẹ̀ fún ànàbì sallallahu alaihi wasallam hmm. ànàbì wa sọ fún wọn pé kìí ṣe gbogbo àwọn ẹni tẹ́ sọ yẹn o hmm. àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn àwọn làwọn tó ṣe pé la yaftarqun wa la yaktawun wa la yatatayyarun wa ala rabbihim yatawakkalun wọn kì í tọrọ lọ́dọ̀ ẹnìkan pé kó ṣe rúkìá fáwọn hmm. bẹ́ẹ̀ ni wọn kì í fi irin gbóná mára látàrí àárẹ̀ wọ́n yìí sì gbọ́ wọn asán lásán gbọ́ olú ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró mm. wọn kì í tọrọ rúkìá mm. ìyẹn ni pé tí yẹn bá fẹ́ jọ́kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn kò ní tọrọ mm. àìtọrọ wàá túmọ̀ sí pé ìwọ ni kò ń ṣe rúkìá fún yàn ẹ̀yin ọ̀tọrọ ẹ̀ ń sáré ẹnìkan kan wàá ṣe fún yín láì tọrọ alhamdulillah so ẹ tọrọ ẹnìkan lọ́kàn bá yín tọrọ ẹ̀yin ò sì sọ pé kọ́ bá yín tọrọ ni wọ́n á ṣe fún yín kò sí wàhálà ń bẹ́ẹ̀ bá wá tiẹ̀ wàá tọrọ náà eléyìí ò pé kẹ́ ẹ má wà lìjánà hmm. ṣùgbọ́n èèyàn kàn ní jọ́kan nínú àwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn ni hmm. èèyàn lè wà lìjánà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèṣirò fún yàn hmm. èèyàn sì lè wà lẹ́yìn ìgbà tí yàn bá kọ́ jìyà èèyàn sì lè wà lìjánà láì ṣèṣirò láì jìyà ọlọ́run ọba ọlọ́lá ńlá ni a máa sọ láàrẹ̀ fẹ́ni tó bá fẹ́ bọ́ba ti ṣe fẹ́. ẹ̀lọ́ kọ yín o. ẹ̀lọ́ Abdulhamid ló ń pè láti kìsí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá ọkùnrin afẹ́yìn ọkọ àtìyàwó bẹ́ẹ̀ wọ́n ti yọ wọ́n já wọ́n sà ti parí rẹ̀ wọ́n yín kí wọ́n ká ní gbẹ̀gbẹ̀mọ́ fatuwa tó ǹgbà tó yá pé wọ́n nífẹ̀ẹ́ síra wọn padà tó wọ́n kàn ń wá ara wọn lọ nífẹ̀ẹ́ ọkọ àti ìyàwó wọn á hùwà pé ojú wo ni sẹ̀rí àsìlámù ti wò. kíkọ́ àkọ́ ẹlẹ́kejì ni pé dam. ọ̀ya ẹ máa sọ. ìbéèrè ẹlẹ́kejì ni pé bóyá bí àsìkò òjò yìí èèyàn fẹ́ yá àwọn àgbẹ̀ lówó pẹ̀lú àdéhùn pé iye tí wọ́n fi ń tajà pẹ̀lú àgbọ́yé láàrin ara yẹn nísìnyí yẹn fi yá wọn lówó ìgbà tó wá di pé nǹkan kó jáde téèyàn gba owó yẹn tó bóyá nǹkan yẹn wá wọ́n bí wọ́n ti gbé fún wọn lọ àgbẹ̀ dúró lédo pé owó lòun ọ̀sán padà èèyàn dòǹdò pé àdéhùn tájọ ṣé ń gbà ní pé nǹkan kó nígbà padà tó n fẹ́ kí sars bá fojú ìlú oníkẹ̀ yá sáà fi wo ilé yẹn láàrin yẹn ṣé kéèyàn gbowó lọ́wọ́ rẹ ní àbí nǹkan wọn fẹ́ra wọn mọ́ ẹ má sọ pé ìgbìmọ̀ fatiwa tú wọn ká <laughs> ìgbìmọ̀ fatiwa ò lè dá tú ẹnìkan ká àfi kó jẹ́ pé àwọn ọkùnrin ló lò wọ́n fẹ́ mọ́ àbóbìnrin ló fi hàn yín pé òun ọ̀fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ so ìgbà táwọn wá gbìyànjú láti ṣàtúnṣe títí tí wọ́n kọ̀ so ìgbà náà ni ìpínyà wa wáyé látàrí dídásí táwọn náà dá sí hmm. so wọn ọjọ́ kọ àtìyàwó wọn mọ́lédè ọkọ àtìyàwó ara wọn mọ́lédè kúkúrú kí ni wọ́n ń wá ara wọn lọ sí. Mm àwọn fẹ́ ṣèrànù hmm. ẹ yìí sọkọ ara yín mọ́ ẹ yìí ṣèyàwó ara yín kí lẹ ń wá ara yín lọ sí ẹ mọ̀ ká ṣètọ́ ni mú yín kọlu ra yín hmm. ṣètọ́ ni bá ti mú yín kọlu ra yín zina kọ́ máa ṣẹlẹ̀ nìyẹn sòtí ọba mọ̀ pé ọba tún nídìí rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin pé kọ́ máa jẹ́ ìyàwó rẹ̀ ó tún padà lọ bá àwọn òbí rẹ̀ ẹ̀ tún yìgì so hmm. ìyẹn tó bá ṣe pé kíkọ́ ọ̀lẹ̀ kan náà ló ní lórí rẹ̀ tẹ́lẹ̀ àbí méjì àwọn tó wá kí mẹ́ta ló ti kọ́ màtáwọn bá fẹ́ káwọn náà jọ gbégbégbégbégbégbégbé tí èdè òyédè àgbọ́ra ẹni bá ṣẹlẹ̀ láàrin wọn tọkọ kejì náà tí wọ́n á kọ́ lẹ̀ wàá lẹ́yìn bí ọdún mélòó so ìwọ náà wàá rí ọ wá lọ fẹ́fẹ́ àgbà náà àgbà náà ni wọ́n tó lè padà sọ́dọ̀ rẹ̀ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ wọ́n ní téèyàn bá kó kalẹ̀ fágbẹ̀ lórí pé mo fẹ́ ra àgbàdo lọ́dọ̀ rẹ̀ àgbàdo tó ti gbìn hmm. wípé ń gbà <laughs> tó bá di oṣù kẹwàá hmm so mo sì fẹ́ gba àpò àgbàdo mẹ́wàá gbogbo àpò kọ̀ọ̀kan yóò máa wọn kìlógíráàmù àádọ́ta hmm. tó eléyìí islam faramọ́ wọ́n ń pè ní bẹ́yọ̀ sẹlẹ̀m nítorí pé àgbẹ̀ lè má lówó tó lè fi dáko hmm. ẹni tó sì fẹ́ ra òun òun náà ń bùkátà àgbàdo lásìkò ìgbà tí wọ́n jọ fàdéhùn sí torí ẹ̀ ó sì ṣe kọjá pé ó pé ẹni tó fẹ́ ra òun nítorí pé òun náà iye tí ó padà ra àpò àgbàdo kọ̀ọ̀kan ó lè já sí ẹgbẹ̀rún márùn márùn lápèjúwe hmm. eléyìí tó ṣe pé tó bá ní òun kówó ńlọ ọjà ni bóyá kò ní ríra ní ọgbọ̀n ẹgbẹ̀rún hmm, hmm. tó ìsìláàmù ṣàánú àgbẹ̀ tí ò lówó tí ó fi dáko àyàfi gbọ̀nà kí wọ́n ti ra èrè oko lọ́wọ́ rẹ̀ láràálẹ̀ ó tún wá ṣàánú ẹni tó náà fẹ́ ra èrè oko nígbà tó ṣe pé wọn náà bá ní kó kówó ń lọ rà lẹ́ẹ̀kan náà agbára rẹ̀ ò ní káyé tí ń bùkátà hmm. pẹ̀lú sùúrù owó tí ó ya eléyìí owó tí ó fún eléyìí tí ó fi dáko yóò láǹfààní àti lè gba nǹkan oko yẹn lọ́pọ̀ hmm. so Islam faramọ́ àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé nǹkan oko gbà májèmú ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó ṣe pé irú ìgbà tá a dápá gba èrè oko yun gbogbo wa ti mà nínú rírí tá a ti ní nípa iṣẹ́ àgbẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run kò ní tà sí lásìkò náà. Hmm. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó jẹ́ pé ẹni tí ó kówó kalẹ̀ yẹn àti hmm. dá ìgbà àbí àyè tí ó ti gba èrè rẹ̀ yẹn tí ò ní yẹ. Hmm. so àti wá ṣe gbogbo eléyìí àsìkò wa tó àgbẹ̀ wa rí i pé a ah, kò pé o ma kò pé o sì ti fowó rẹ̀ dáko o hmm. tó ma pè ọ. Hmm. kò sí nǹkan tó hmm. kan nípa gbogbo àlọ́ kan fẹ́ pa wàá kó àgbàdo rẹ̀ fún yóò pè pérépéré ẹ̀sọ́ wo ni kí wọ́n gbà ní àbágbàdo eléyìí náà kò sí ọ̀rọ̀ ń bẹ̀ ju pé ọ̀rọ̀ àgbàdo lẹ́jọ́ sọ àgbàdo náà lọ́ gbà àgbàdo ò dèrè èrè náà kò sí gbọ́dọ̀ àgbàdo náà lọ gbà iye ń tẹ̀ sí sọ pé ọ̀sán náà ni ọ̀sán fọ. Hmm. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín o. ẹ ló kà. ó kọ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni mr ibrahim láti Ọ̀yọ́ Aláàfin. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dẹ́kun sàn. èèyàn bá máa máa mú tó lórí ọrùn bẹ́ẹ̀ ni ìsìn à ń kẹ́wọ̀n tòmátì ní ìsìn. ó ti yé ó ti yé. ìyẹn ní màmá mọ́tò máa àbí ẹ̀ńtọ́ mọ́ mọ́tò máa dá ó ní àdúgbò ní ọ̀nà. lópin ìgbà tó bá yẹ pé èso tó pa mọ́ra kò jábọ́ títí tó fi sálámà pẹ̀lú ògo ọlọ́run ní sọ́lá ti a rí ìwádìí fi hàn apápá kan náà àwọn aṣíwájú àrèrè bí àwọn sàhábà táwọn tó tẹ̀lé wọn máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi hàn jù ni pé tí ìsó yẹn bá ń gbọ̀n ní gbígbọ̀n tó ṣe pé kò ní fini lọ́kàn balẹ̀ pé ó bọ̀ àbí ò ní bọ̀ hmm. kó rọra jáde kó lọ sóso rẹ̀ hàn kó hmm. tún àlọ́ àlásìkò wa darapọ̀ mọ́ sọ̀láàtì yẹn ló pé jù. Hmm. hello. salaamu aleykum. aleykum salaam wọ́n kọ́ ní bí ẹ ti ń pè. na máa rúfin sọ̀rọ̀ láti yòókùté. ìbéèrè yín. na máa kọ́ kí àwọn dọ́kítà wa ń gbé wọn kú ìnáwó ọjọ́ kọ́lọ́ máa fi báràkà sí. àmín àmín. na ìbéèrè alákọ̀ọ́kọ́. òun náà ni pé àdúrà kan wà tó ní tá a bá jí lóru bóyá àtàjì àwa ṣe láìláìlọ́lá wa dábì ìrántí ẹ̀ ń bẹ́ kọ́ ọ̀dọ́ gbé wa létí àdúrà náà nígbà tá a bá tọrọ ọkọ tá a bá dáná tá a bá ṣe àdáwì tá bá tọrọ ọkọ náà máa ta. alhamdulilayi bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam fi yé wa pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè tají láti ojú oorun rẹ̀ lóru tó wá ṣe àdúrà yìí láì dìde hmm. láì lọ sàlùwalá láì yọnu láì ṣe kankan hmm. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وأترى كنت بافه ترى فريجا لا فريجا

o ti ṣe tán o hmm. ti ṣe jù bẹ́ẹ̀ lọ so ọlọ́run ọba ó sì gbọ́ bùkátà rẹ̀. hello yeah. hello kọ́ yín o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ọtí ń pè. náà orúkọ mi ni abu abdullahi láti Sókótó. ìbéèrè yín. náà ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn olùfàzọ́ wa yìí pé kí n sábà bọ́ọ̀lù àti máa ń lo yín sáà láà àti ìdílé ìlà bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ dákun ṣé ó tọ́ kí mùsùlùmí máa gbowó lẹ́nu pos ẹ dákun ẹ ṣeun lọ́dọ̀ dákun lọ. oníbò lásán lo insha allah àti bi idnillah àkókò a máa ń lo gbólóhùn méjèèjì láti fi wá àlùbáríkà lọ́dọ̀ lọ. gbogbo ń ta fẹ́ ṣe ta bá ní insha allah à ń fi wá àlùbáríkà lọ́dọ̀ lọ nígbà tó bá ṣe é ṣe hmm. kọ́lọ̀ ń tún jẹ́ kó ní àlùbáríkà. Hmm, hmm. bẹ́ẹ̀ náà ni bi idnillah pẹ̀lú yọ̀ǹda ọlọ́ bákan náà a sì máa ń lò láti fi fọ̀rọ̀ wa tì sọ́dọ̀ lọ hmm. pé a lè dá ìgbà ká sì rí n ta wí músẹ nígbà náà àfi tọ́lọ́run bá fẹ́ hmm. ọlọ́ni wala taqulanna li shay'in hmm. inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah wọ́n sì sọ fún nǹkan kan pé màá ṣe lọ́la àyàfi tọ́lọ́run bá fẹ́ insha Allah ńlẹ́lẹ́ yẹn ó sì lè sọ pé bi idhnillah pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ẹni sáà lè máa gbowó lẹ́nu pos tó bá yẹ pé wọ́n fowó ránṣẹ́ sí ọ tó jẹ́ pé pos ló ti fẹ́ gbà ó sẹ́pẹ́rẹ́ ju kọjá pé ìwọ lọ san gbàbẹ̀ lọ ó sẹ́pẹ́rẹ́ ju ká pé ìwọ lọ san gbàbẹ̀ lọ mm. pàápàá jùlọ tó bá pé inú abàtọ̀ wà inú ahérékótọ̀ wà kò sí báńkì ńbẹ̀ mm. ọ̀dọ̀ àwọn ní pos yẹn nìkan ló ti lè rówó gbà gbígbà lọ́dọ̀ àwọn sẹ́pẹ́rẹ́ ju kọ́ san bẹ̀ lọ. Mm. hello hello hello zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. àwọn àlejò. aleykum salaam ó kọ yín. orúkọ mi wá wà láti ṣẹ́yìn. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ tí mo fẹ́ bí dọ́kítọ́rì ni mo ní pé a fẹ́ sọ láti maghrib so òjò wá sú nígbà táwa ti sọ láti mọ̀ pé ìrẹ̀ àwa wò kíta bá ní ká máa lọ sílé bá ní pé a máa padà wá sí sọ láti ṣáà ó pẹ́ sí kùkì òjò yẹn kó má gbà wá láyé àti sọ láti ṣáà yẹn so àwa ti sọ láti ṣáà yẹn papọ̀ ẹnìkan wá wọlé òun ò mọ̀ pé sọ láti ṣáà yẹn àti ó wá jọ ìwà nígbà tó jọ ìwà báwo ló ti fẹ́ fún sọ láti má gòkè tí ó jáde and bí ìmẹ́lẹ̀ kejì ni afẹ́ ṣe sọ̀láàtì so àwa ti bá wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀láàtì mm, ẹni tó wọ́n jọ tò ní sáfù wọ́n jẹ́ ọmọdé kékeré àti àgbàlagbà kù ṣé a lè fa ọmọdé yẹn kúrò bẹ́ẹ̀ ká jẹ́ àgbàlagbà yẹn àbí ká fi ọmọdé yẹn kalẹ̀ síbẹ̀ ìbéèrè mẹ́lẹ̀ kejì ni mm. mo fẹ́ kí. naam alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹ parí sọ̀láàtì maghrib ní ìgbà tó jẹ́ oṣù tó bolẹ̀ mm. ẹ wá ṣàkíyèsí pé ó yẹ kẹ́ ẹ ṣe sọ̀láàtì làìṣá nítorí tójò ìbá bẹ́ẹ̀lẹ̀ ó lè má fún yín láǹfààní àti padà wá ṣe sọ̀láàtì làìṣá tó hmm. sì tún yẹ kẹ́ ẹ rò bákan náà pé àìmọye òjò ló sùn tí ọ̀rọ̀ torí pọ́lọ́ wọn bá ṣe yóò wù ní. torí ẹ̀ tẹ́ ṣe yẹn sọ̀láàtì làìṣá tẹ́ ṣe nírú ọjọ́ yẹn àṣedànù lásán ni torí pọ́lọ́ wọn bọ̀ gbà fún wa láti ṣe sọ̀láàtì láṣẹ ilẹ̀ hmm. ọlọ́ni inna sọ̀láàtì kanat ala al-mu'minina kitaban mawquta sábàbí iná ní ṣẹ̀ríà ìní ló sọ fún wa pé rí kó ti wà ó ti dájú sáká hmm. kó tó wá di pé a mú sọ̀látù ìṣá ìwà alákòókò magrib sábà bí ò tí ì sí à ń wò kó ṣeé ṣe ó sì tún ṣeé ṣe kọ́ mọ̀ ṣeé ṣe àwa ti wá mú sọ̀látù ìṣá ìwà eléyìí túmọ̀ sí pa àkàngbára gbónájọ́ ni o hmm. gbèsè sọ̀látù ìṣá yẹn ó wà lọ́rùn wa ká sára nítorí pé tí àsìkò sọ̀látù ọ̀bá ti tó tẹ́ bá ṣe àṣedànù lásán ọ̀nà lẹ́sẹ̀ ilé ìjẹba nítorí ẹni tó dé tóun wá darapọ̀ mọ́ ní sọ̀látùl ìṣá àìtẹ́ǹsẹ̀ òun hmm. kò tí ì ríyàn darapọ̀ mọ́ <laughs> nítorí káwọn ẹni tó darapọ̀ mọ́ àwọn ò tí ì ṣe sọ̀láàtì hmm. màdá ti sọ pé sọ̀láàtì tẹ̀ǹsẹ̀ gan kò ní ìtumọ̀ sọ eléyìí túmọ̀ sí pé òun lọ dá sọ̀láàtì tiẹ̀ sí bọ́bá ti pẹ̀lú yín ṣe torí túmọ̀ ìbéèrè pé ìṣá ìlà ń ṣe magrib ló ń fẹ́ ṣe kò tiẹ̀ sí ìtumọ̀ fún nísìn hmm. torí pé ìṣá yín ga kì ṣe ìṣá so eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù so àwọn olùmọ̀ sọ pé ìgbà tán ti sọ pé kò tọ́ka ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó àfi tójò bá ń rọ̀ lápèjúwe hmm. òjò yín gbọ́dọ̀ jẹ́ pé ń rọ̀ gidi hmm. tí ò bá rọ̀ gidi ẹ̀ gbọ́dọ̀ pa sọ láti pọ̀ bí ọ̀hún wíníwíní sòjò tí wọ́n rọ̀ tí a lè kórì bọ̀ a lè ṣe kínní èkéṣe e, eléyìí lòjò tí wọ́n ní kẹ́ ti torí rẹ̀ kẹ́ máa pa láti pọ̀ hmm. ó ti rọ wábi wọ̀ sí ká tó bẹ̀rẹ̀ sọ láti lọ́gìrì so ó sì tún bolẹ̀ dẹ́dẹ́dẹ́ nígbà tá à ń ṣe magrib lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ mọ́ ẹ̀ gbọ́dọ̀ láti pọ̀. Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. àwọn ní tọmọdé bá dúró ti àgbàlagbà táwọn sì fẹ́ ṣe sọ láti sáwọn fàṣẹgbẹ kan ni ẹ sì fàṣẹgbẹ kan ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni hmm. ṣébó náà ń sin lọ́ọ̀ni. ó kọ yín. na ọ̀rọ̀ ṣì láti èkó. ìbéèrè yín. na ìbéèrè mi ni pé tá bá ń ṣètò lọ́lẹ̀ náà hmm. bí irun àṣùbà àbí mọ́kìbà bíṣà tí ìmáàmù ka fatia tó dé tó ṣé ọ̀rọ̀ ní láti ṣe àmì lẹ́yìn lẹ́yìn ìjọba parí ẹ̀ and then ìgbà wo la máa ṣe àmì ṣé lẹ́yìn tí màá bá ṣe àmì ni àwọn máa ṣe ni àbí kò níbi tí màá ṣe àmì làwọn kò máa ṣe tó a. Hmm. alhamdulilayi káṣí àmì anabi sallallahu alaihi wasallam fi pa á láṣẹ nítorí ìdílé ìgbà sọ́ran yẹn ni ṣe sọ́ran yẹn ni àní máa ṣèbéèrè báyẹn torí pé àwọn afẹ́ sẹ́sìn hmm. so ara ń tẹ́sìn islam mọ́ wa ni torí ẹ eléyìí àwọn máa ń sọ pé wajibun wujuba sunna hmm. ọ̀ràn àyàn ni ní ọ̀ràn àyàn ti sunna torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa idha fa idha qala ghayril maghdubi alaihim waladdallin faqulu amin tí ìmáàmù bá sọ pé ghayril maghdubi alaihim waladdallin ẹ̀yẹ sọ pé amin àṣẹ nìyẹn Ànábì tún sọ ń pé fa idha fa aminu tí ìmáàmù hmm. so nítorí tába fẹ́ sọ àdìsí méjèèjì pọ̀ á dúró tí ìmáàmù fi ṣe àmì làwọn náà ṣe tiwa á dúró bó ṣe ṣe ghayril maghdubi alayhim waladdallin la sọ pé àmì àti tiwa àti ti ìmáàmù ọjọ́ wáyé kò sí wàhálà ń bẹ̀. Ah, Sheikh lábẹ́ ìbéèrè ẹni tí wọ́n béèrè nípa pé àwọn ń ṣe magrib lọ́wọ́ tí àwọn tún pa ìṣàpọ̀ nígbà tí òjò ń ṣú ẹ mo fẹ́ bèrè pé nígbà tó jẹ́ pé sọ̀láàtì tí wọ́n ṣe yẹn ó ti jẹ́ pé èyí àlùbá ti wọ̀ ni ṣé wọ́n lè tún ṣe nísìnyí nílùú sọ̀láàtì bẹ́ẹ̀. dáadáa ní ìsìn ní ìsìn tí wọ́n ń gbọ́ wọ́n tún ṣe. naam insha allah. hello. hello. hello. aleykum salaam ó kọ yín pápá àpá ibi ẹ ti ń pè. hello. hello kọ yín ibi tí ẹ ti ń pè o. Umu Aisha láti Ìgbọ́dọ̀ Lẹ́kọ̀ọ́. Ìbéèrè yín. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí obìnrin tí irun wa bá já lára bá ṣe hàn bí akóǹbọ̀ ó já irun tó bá já yẹn agbọ́yé a ni pé kí a rì mọ́lẹ̀ kò tábà wá ibi tá a fẹ́ sí ǹjẹ́ a lè kójọ kí a wá jó níná ẹlẹ́kejì òun ni pé ṣé ọmọbìnrin ìkókó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ṣé a lè fi irun ẹ̀ sílẹ̀ láàyè kẹ́ pé kó máa dàgbà lọ bẹ́ẹ̀ pẹ̀lú irun yẹn bẹ́ẹ̀ ẹlẹ́kẹta òun ni pé tí èèyàn bá yàtú ní orí irun ṣé ó ní pé kéèyàn kan ṣe tẹ̀sìn síbi téèyàn bá tó dé yẹn kéèyàn ṣe tẹ̀sìn sápọ̀ tuntun. ó ti yé alhamdulilayi wọ́n nígbà tí irun obìnrin tó bá já àwọn gbọ́ pé ká rí má lẹ́nu àwọn wàá ríbi táwọn ò rí má táwọn lè súnná àyàn ríbi tí wọn ò rí má nàìjíríà náà kọ́ <laughs> nàìjíríà dúpẹ́ fọlọ́ gbèsè gbogbo àyè ni wọ́n tà so ẹ ríbi tẹ́ rí má torí pé tẹ́ bá tún jó nánà eérú rẹ̀ bó lẹ ti ṣe ẹ rí má lẹ́nu ẹ wá bi tẹ́ rí má inṣàlá ẹ ríbi rí má. wọ́n ní ọmọdébìnrin tá a bí tá a lè fi irun orí rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán títí láéláé a kọ́kọ́ fa irun ètò gbé wálé ayé yẹn hmm. ìyókù tó bá wá ń hù láti ẹ̀yìn eléyìí láàfin ilẹ̀ bẹ́ẹ̀ títí láéláé láì jẹ́ pé a bá gé hmm. wọ́n ní tá a bá sọ nínú sọlá àṣà àkọ́kọ́ sálámà sọ́tún àtòsí náà ká tó kú hmm. ìṣóga ti bàjẹ́ ọkọ̀ kú ń bẹ̀ náà ni zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six bí àwọn ìpè náà bí ó ṣe jẹ́ pé wọ́n fẹ́ máa rọ́ra wọn ìbéèrè tí ó tún bẹ níwájú mi òun náà ní béèrè tí wọ́n béèrè pé tí a bá ń ṣe sọ láti tí ó jẹ́ ọ̀dà ìpè míì ti wọlé ẹ ló kọ yín o. Hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín tí a ti ń pè. Aleykum salaam ó kọ yín. Lẹ́yìn ọ̀bá gbọ́ wa wà ń gbọ́ yín. Hello kọ yín o. Hello hello. hello. ẹ lórúkọ yín o. Hmm, àwọn òpin ń jára wọn nù ẹ lórúkọ yín o. <laughs> àwọn ọ̀fẹ́ gbà fún wọn báyìí zero nine zero five one six four five four three eight ẹ lórúkọ yín o. Assalamu alaikum. aleykum salaam ó kọ yín pápá àpá ibi ẹ ti ń pè. àbúlé akéwì sẹ́gun ọlẹ́run láti ló gbọ́ sí i. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ibi ìkórìkọlẹ̀ tó gbẹ́bùrú bí alùpùpù àbí àdúlànà yorùbá náà. àkọ́kọ́ ni pé gbogbo òforíkanlẹ̀ pátá lẹ ti láǹfààní àti tọrọ nígbà yẹn máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bóyá forí jìn bóyá ń fẹ́ kọ́ lọ́n sórí fún yín bóyá ń fẹ́ kọ́ dáàbò bò yín àmẹ́dẹ̀ lárúbá náà lẹ́fì máa tọrọ. ẹ gbọ́dọ̀ ya ìforíkanlẹ̀ kan sọ́tọ̀ hmm. yàtọ̀ sọ́kan pé bẹ́ẹ̀ nìkan lẹ ti lè máa bẹ̀ lọ́n. Hmm. lẹ́yìn náà tí wọ́n á ní sẹ́lẹ̀ máa ṣàdúrà nílànà yorùbá èwo nílànà yorùbá bọ́yé èdè yorùbá náà èdè yorùbá náà fẹ́ ah, eléyìí jẹ́ bó ṣe jẹ́ ní sẹ́lẹ̀ èdè yorùbá èdè lárúbá náà ni bẹ́ẹ̀ bá wa máa ń tẹ́wìlì èdè lárúbá pátá porongodo ẹ máa sọ pé rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار نعم جزاكم الله خيرا يا شيخ ان شاء allah ibi láti máa ṣẹnu ròyìn ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọlọǹkọ bá fi san án lẹ́sùn lórí láyé ní àti lọ́jọ́ àgbéǹdẹlẹ kéyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center nípa pẹbẹdẹ lógún ọṣọkọlọ abu amina láti òkè àdó akíntola tó ń ti àfa ismail tí wọ́n dìjọ kọ orin wà jazakumullahu khairan ọládùnní belo lóko tí mi jẹ insha allah bí kúdúrọ̀ tìlá àtúmọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ títí gbà náà ni mò ń kí wáyé pé sálámù alaykum wa rahmat rahmatulahi wa barakatuhu.